ṣe a kí gbogbo ẹ̀yin màmá wa nílé gbogbo ẹ̀yin bàbá wa níbi tí ẹ ti ń gbọ́ wa gbogbo ẹ̀yin èèyàn wa pátá a kí yín níbi gbogbo tí ẹ ti ń fi etí sílẹ̀ etí ayọ̀ láti gbọ́ èmi ọmọ yín orúkọ tèmi ò yí padà ẹni tẹ́ ẹ ti mọ̀ bí owó náà ni orúkọ mi ni baba confam jp òdú ni mí o mi kì í ṣe àìmọ̀fó lóko gẹ́gẹ́ bí mo ti máa ń sọ kì í dẹ́ ṣe ti ìgbéraga ohun tí ènìyàn bá jẹ́ ni ó dáa kí ènìyàn máa fẹnu ara rẹ̀ sọ jáde. mo kí gbogbo ẹ̀yin èèyàn wa láti Amẹ́ríkà, ẹ̀yin wa láti Canada, mo kí gbogbo ẹ̀yin èèyàn wa pátá ní gbogbo ibikíbi tí ẹ ti ń fi ojú ayọ̀ wò wá láti Dublin ni, láti UK ni, láti Scotland. Eh, láti denmark láti croatia finland sweden italy france germany eh, ní gbogbo ilẹ̀ europe pátá gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ máa ń fara balẹ̀ láti wò wá eh, láti wo gbogbo tí a gbé jáde mo kí eh, wípé kí ọlọ́run kó jọ gbogbo tẹ́ ń wò mí kó bá mi lọ́rẹ̀ mi kó má wàá lọ́rẹ̀ ẹ̀mí yín fún ìyà kó má lọ́rẹ̀ ẹ̀mí yín fún wàhálà àti ìdààmú ní orúkọ jésù kristi olúwa wa àmín fẹ́ fi àkókò yìí fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ nọwọ́ sí àwọn tí a gbé jáde tá a gbé jáde ní àìpẹ́ yìí tá gbé jáde tí. Tí ó kù díẹ̀ káàtó fún wọn àwọn yìí tí ẹ nawọ́ sí wọn ń fẹ́ fàkókò ìdúpẹ́ lọ́wọ́ yín àwọn tó ń wálé àfún wọn nílé àwọn tí wọ́n fẹ́ tọ́fẹ́ okòwò á dá okòwò fún wọn a ò fún wọn lówó oúnjẹ okòwò la dá fún wọn ẹni tó fẹ́ ṣe operation a fún wọn ní owó tó máa lọ fi ṣe a sì make sure wípé a dé ibi tí wọ́n ti fẹ́ ṣe gbogbo ẹ̀ gẹ́gẹ́ bí òun náà gbogbo ẹ̀ pátá la gbé sójú social media which is our YouTube our Facebook eh, pátá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátá ẹ̀yin tí ẹ ràn wá lọ́wọ́ ẹ̀yin tẹ́ ríra yín wípé ó sàn fún yín ju ẹlòmíràn lọ wípé ẹni tó lè ràn yàn lọ́wọ́ á jẹ́ ẹni tí ó rí rẹ̀ wípé ó sàn fún òun ju ẹlòmíràn lọ èmi náà tí mò ń ṣe tí mò ń sa ipá mi èmi náà rí wípé ó sàn fún mi ju ẹlòmíràn lọ ó ní bó ti wù kó rí máa dúpẹ́ nítorí wípé ó sàn fún mi jẹlòmíràn lọ gbogbo that is just a simple fact tí mo lè sọ nípa ẹ̀ pé ẹnikẹ́ni tó bá ran èèyàn lọ́wọ́ tó ran ọmọlàkejì ẹ̀ lọ́wọ́ ìdí tó fi ràn lọ́wọ́ ni wípé ṣe àlóhùn ríra òun wípé òun sàn ju ẹlòmíràn lọ mo dúpẹ́ gidigidi gan lọ́wọ́ yín ẹ ṣe gbogbo ẹ̀yin mọ́mì wa ẹ̀yin dáàdì wa pátá tí ẹ ẹ ràn wọ́n lọ́wọ́ ẹ nítorí pé tọwọ́ tèmi ò lè tó gẹ́gẹ́ bí mo ti máa ń sọ mi ò ń gbé fídíò yẹn síta rárá tẹ́lẹ̀ mi ò ń gbé fídíò yẹn síta rárá tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí mo ti máa ń sọ ìgbà tó yá ti wí pé kò kò kò kò kò ó ti fún mi lọ́rùn mo tún wá ń wò nínú ìrìn àjò yẹn pé ah, àwọn tá a fún lówó lánàá náà lọ tún wálé ní ó kú bẹ́tà bá ṣe ká máa kú máa establish wọn lẹ́yọ kọ̀ọ̀kan àwọn tá a bá wá establish káwọn náà wá lọ ṣiṣẹ́ kí wọ́n lè tún establish àwọn another people ìyẹn eh, ni ẹ fi rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn fídíò yẹn mò ń gbé jáde nísìn kì í ṣe ta ìlówó ṣùgbọ́n èyí tí mo ní kò lè ká nǹkan tó wà ńlẹ̀ a ní láti gbé jáde fún gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa onínúure ẹ̀yin èèyàn wa onínúure ẹ̀yin tí yẹ pé ẹ̀ ń ró tí ẹ mọ́ làkejì yín mọ́ tìyín gẹ́gẹ́ bí bíbélì ti sọ ó ní òfin tó tóbi jù ó ní òfin tó tóbi jù nínú àwọn òfin yìí náà ni wípé fẹ́ràn ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ ẹ̀ tó bá yẹ pé ìyẹn ni gbogbo wa gbé dání ni a ò ní para wa Nàìjíríà pé gbogbo yẹn wá pé ohun tí olúwa sọ yẹn làwa gbé dáńtà fẹ́ràn ẹnìkejì wa gẹ́gẹ́ bí ara wa tó bá fi abẹ́rẹ́ gún rẹ̀ lọ́wọ́ wa ibi máa dùn ẹ̀ ẹ̀hẹ́n tó bá lọ fi gún ẹni làkejì ẹ kó rí pé ara ẹ ló fi gún yẹn wà rí pé ó wà nílé fẹ́ fi gún ní tó bá ti fi gún wàá rí pé ara ẹ ló fi gún tó bá ń jẹun jẹ́ kí ẹni làkejì ẹ ọmọ làkejì ẹ tí kò rí oúnjẹ jẹ jẹ́ kó jẹ oúnjẹ tó bá mu omi jẹ́ kí ọmọlàkejì ẹ̀ tí kò rí omi mu jẹ́ kí ó mu omi má wò wípé èèyàn lásán ni má wò wípé ta ló dá yìí ná má wò wípé o ní opportunity téèyàn bá lọ́pọ̀tunity èèyàn máa fi ran àwọn tí o lè fi ràn lọ́wọ́ jẹ́ pé tó o bá ti wá fi ràn wọ́n lọ́wọ́ tán àwọn èèyàn yẹn náà àtún wá gbé ẹlòmíràn dìde tí a ò bá ti ṣe bẹ́ẹ̀ báwo la ṣe fẹ́ dìde báwo ni a ṣe fẹ́ kúrò level kan sí level kan the only way the only way the only way tí ìlú yìí lè fi dá ni wípé kí ẹni tí Ọlọ́run ràn lọ́wọ́ kó ràn ẹlòmíì lọ́wọ́ ẹni tó ràn lọ́wọ́ kó tó ràn ẹlòmíì lọ́wọ́ ẹni gbà yẹn lẹ máa rí i pé ayé máa da ìlú máa da ìdílé máa da ẹbí máa da àní ọ̀rẹ́ máa da everything á máa da. mo dúpẹ́, mo dúpẹ́ pé okùn lọ́wọ́ yín, ojú ò tì yín. mo tún wá fẹ́ fi rán gbogbo ẹ̀yin èèyàn wa létí pátá tí Ọlọ́run fún lórí ọ̀fẹ́ láti lè jẹ́ kí a máa ran àwọn aláìní lọ́wọ́ wípé gẹ́gẹ́ bí a ti sọ, gbogbo Sunday kìíní gbogbo sunday kìíní nínú oṣù kí oṣù tuntun tá a bá ti mú ẹ la máa ń pín onírúurú nǹkan fún àwọn tí ó kù díẹ̀ káàtó fún ẹ a máa ń pín rice a máa ń pín gàrí a dẹ̀ máa ń pín ẹ̀wà ẹ gbogbo ẹ̀yin tí ọlọ́run bá ràn lọ́wọ́ ẹ fún ti oṣù kẹsàn-án tó ń bọ̀ lọ́nà yìí ẹ mo fẹ́ jẹ́ kí ẹ jọ kẹ kún wa lọ́wọ́ kí a lè ṣe kó dára bó jẹ́ ráìsì náà ni ẹ lè gbé wá ẹ lè pe nọ́mbà mi zero eight zero two two zero four zero nine five zero ẹ mẹ́sẹ̀gì mi lórí workshop ẹ mẹ́sẹ̀gì mi lórí workshop ẹ kò dìgbà tó bá sẹ̀ǹdì owó sí wa ẹ tó pé èmi jẹ́yàn kan tẹ́ pé mo ò tiẹ̀ láìkì ń sọ̀tì rárá ẹ kò dìgbà tó bá sẹ̀ǹdì owó sí wa ó lè ó lè o lè mẹ́sẹ̀gì wa pé níbo ni church wa wà ẹ owóró ṣòkí ní fẹ́rí tó bá ti dé fẹ́rí fẹ́rí ò fẹ́rí ní ẹ̀lànkè kò ń ṣe méjì lówòrò kò sẹ́ni tí kò mọ fẹ́rí ní ẹ̀lànkè tó bá ti wá dé fẹ́rí ní ẹ̀lànkè ní òwòrò yẹn gangan ìwọ béèrè ṣọ́ọ̀ṣì bàbá confam kò sí ẹni tí kò mọ̀ kò sí wá wá ràn wá lọ́wọ́ àwọn tí ebi ń pa àwọn tí kò sí òpù fún wọn láti lè jẹ ẹ àwọn yẹn ni àwa máa ń fún ní oúnjẹ àwọn oúnjẹ yẹn raw food la máa fún wọn ráìsì ni gàrí ni ẹ̀wà ni a máa pín àwa fún wọn a ṣe nínú oṣù tó kọjá tó pé nínú oṣù tó kọjá yẹn gangan la bẹ̀rẹ̀ prógrámù yẹn a ò dẹ̀ fẹ́ jẹ́ kó mẹ́ ẹ gbogbo ìwọ tọ́lọ́run bá ti ràn lọ́wọ́ ẹ pé kó ṣàánú ẹ ẹ kọ̀ pè mí àbí kẹ́ mẹ́sẹ̀gì mi lórí zero eight zero two two zero four zero nine five zero ẹ zero eight zero two two zero four zero nine five zero ó jẹ́ ráìsì náà ni gbé wá fún wa bàbá ṣe ṣe wàárí lórí íńtánẹ́ẹ̀tì lórí social media bó jẹ́ gàrí náà lágbára ẹ̀ka gbé wá fún wa bó bá dẹ̀ lè sẹ́ǹdì owó wọ̀ fún wa à á rà á á jẹ́ kó rí i pé a ti rà á. indomie fáwọn ọmọ wẹ́wẹ́wẹ́ bisikíìtì fáwọn ọmọ wẹ́wẹ́wẹ́ súwìtì fáwọn ọmọ wẹ́wẹ́wẹ́ àwọn ọmọ fẹ́ wọlé a nídìí báàgì tá a fẹ́ pín fún àwọn ọmọ tó fẹ́ wọlé a the exercise book tá a fẹ́ pín fún àwọn ọmọ tó fẹ́ wọlé gbogbo ohun tí agbára yẹn bá ti ká ìwọ tí ọlọ́run ràn lọ́wọ́ torí rẹ wípé tiẹ̀ dájú tiẹ̀ lòmíràn tèèyàn kan lọ ẹ jẹ́ ká dìde ìrànlọ́wọ́ ẹ ṣe gan ni God bless you appreciate you orúkọ mi lẹ́ǹkan sí ni baba confam jp àwọn ọmọ yẹn máa wọlé school padà wọ́n máa bẹ̀rẹ̀ another sections ẹ jẹ́ ká rántí àwọn tí kò sí orí ọ̀fẹ́ fún rárá ẹ ṣe gan ni god bless you. làpé ọlọ́run tí ó padà wá gbà fún ọdún jẹ́ and God allow us to do it again. ọlọ́run ló gbà fún wa ó ṣe. it is God that accepted us. wọ́n ti fún ọlá lásán. kò sẹ́ni bá ṣe. sọ wá rí ohun tí ó wà ń bíbá ìdí tí a ṣe ṣe nìyí. what the reason why we do this. Ọlọ́run ló rántí ìyá Balógun. God remember ìyá Balógun. Ọlọ́run rántí ìyá Balógun. God remember ìyá Balógun. Wọ́n jọ jíjẹ ọ̀kẹ́rẹ́ kàwé. On the feeding of school. Ọgọ́lúwa Rasheed Àìlóde. What we brought here today. Ẹ eh, kò tí abẹ́kọ̀sí àbálòpọ̀ ni. If you a Balogun, like I did your and the day of being at school. Ọjọ́ àti ìjọba ọjọ́ àti ìjọba ìbí ìṣòro bọ̀ wọ̀ ní. 锻炼身体。